tó ti ṣàìṣírí kó tó máa dẹni tí ń bẹ yóò tó padà ṣàìṣí padà náà a ti wá sọ̀rọ̀ débi ọ̀rọ̀ bí a ti kírun sí lára ọ̀rọ̀ jama wọ́n ni wà kọ́lù ma wárọ̀ da fìní ẹ̀kọ́ dìlì jama àti fi àṣàlà àṣàtò ìwé láti bẹ̀rẹ̀ lónìí ó ní pé irun jànáńsà ẹ̀rí wípé irun jama àti bí méjì ló ti bẹ̀rẹ̀ nù sẹ̀ríà bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ lákín ohun tí a rí ẹ̀rí fún níbi ìrun jànáza ó ti bẹ̀rẹ̀ mẹ́ta ẹ̀rí rẹ̀ ní ìgbà tí ọmọ mùsùlùmí tó bí fún àbúkọ́ ṣá tó kù tí wọ́n lọ pé àníbà Muhammad sallallahu alaihi wasallam ìgbà táwọn ẹbí sallallahu alaihi wasallam tó débẹ̀ kí ló kọ́ rẹ̀ ilé wọn náà ló ti kírun síra ṣùgbọ́n ìgbà tó ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wá fẹ́ kírun sí lára bàbá ọmọ àti yọ ọmọ náà ni wọ́n jẹ́ jàmọ́ àti wọ́n jọjọ kírun sí lára so ànábì Muhammad sallallahu alaihi wa sallam wọ́n wá bọ́ síwájú àbúdá alhàtò sẹ́yìn ìyàwó rẹ̀ tó sí yìí ẹ̀yìn méjèèjì ẹ̀rí náà wá awa wípé tó bá wà sí fi àwa rẹ̀ ni tí ó sóko yẹn méjì lọ àjẹ́ wípé ẹnìkan tó kù yàn ní dúró sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ tí yẹn méjì wá fẹ́ kírun jàmá máa mọ ó dúró báyìí ẹni tí wọ́n fẹ́ jọ kírun ó dúró sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ìyàn tó bá yẹ pé irun ti jìnnà ni yóò tó olùkọ́lá ẹ̀mí tí mọ́sálà yẹn náà wà ní tí àbọ̀ tí a lọ a ti sọ ní sùn. Abu Talha jaa sallallahu alaihi wa sallam ila Umayr ibn na Talha tó bụ tó sallallahu alaihi wa sallam ìgbàtà anábì dá lóhùn tó wá sílé wọn fasọ́lá àlẹ́yìn fi manzilihi ilé wọn náà lànàbì sọ́lá alẹ́ ọ̀sán láti kírun sí lára pàtàkọ́ dáma rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam anábì lọ sáájú wàkán Abu Talhata wàrọ́ Abu Talha sẹ́yìn anábì sallallahu alayhi wa sallam wa Ummu wàrọ́ àbí Talha Ummu wà níyẹn Abu Talha wàlámù yakùn máàhùn ọ̀rọ̀ ìròhùn ẹnì kankan ọba wọn kí wọn jọ́nà jà wọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà lọ bí wọ́n dẹ̀ ṣe tó sàfún ṣùgbọ́n nínú nǹkan tẹ̀sán fẹ́ tó sì dáa púpọ̀ wọn ni kí táwa fẹ́ kí wọn sí òkú lára kẹ́ni tí ó kí wọn sí lọ́wọ́ pọ̀ ìyẹn ló dáa jù nítorí wípé táwọn tí wọn kí wọn sí lára tí bá kọ kálukú wọn náà ni ó ṣàdúrà ìyẹn ló fà á tí wọ́n fi sọ pé wà kó lámà kásọ̀rọ̀ ìjámẹ́wó kíánà àfọ̀bọ́lá lè mẹ́yẹ bí àwọn tí ó kírun sókù lába ṣe ń pọ̀ tó bẹ́ẹ̀ ni orí ṣe ń bẹ ń bẹ fún òkú tó orí tó pàtàkì ọ̀la ń bẹ ń bẹ torí pé anábà Muhammad sallallahu alayhi wa sallam sọ pé mami mayyitin kò sí òkú mùsùlùmí tí ó kù tusalli alayhi ummatun minal muslimin tí àwọn jama kan ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn kan wà kóra àwọn jọ náà mùsùlùmí yóò búlọ́gù ọ̀nà ní àtà kí wọ́n wá tó 100 ẹni tí èèyàn 100 bá kírun sí lára nínú mùsùlùmí ó sórí rẹ̀ o àmẹ́sọ̀lá alẹ́ ọ̀sán àwọn sọ̀kí tó yẹ kí kó ló fún mi ẹ̀ṣọ́ ẹ̀wù náà làkù tí gbogbo wọn wá ń ṣìpẹ̀ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run tí wọ́n ń sàdá kọ́lọ́mọ̀ bá sọ àforíjì ńlá ṣó fẹ́ wò fi àyàfi kọ́lọ́mọ̀ bó gbà ṣìpẹ̀ ìwáyà mi sọ pé ilà àbọ́fàrọ̀ làwọn àyàfi kọ́lọ̀ àwọn bọ́sà foríjì tó tó bá rí bẹ́ẹ̀ ọ̀dà kí á jẹ́ kí àwọn tí ó kírun sí òpó la kí wọ́n ṣe kí ni o kàn pọ̀ kàn pọ̀ dáadáa tí ìyẹn wá túmọ̀ sí wípé táwọn tí wọ́n kírun sópó la tí wọ́n bá pé one hundred ṣe lọ láyé bọ́mọ lọ́wọ́ kọ̀ bọ́mọ lọ́wọ́ kàn pọ̀ ló pàtàkì torí pé bí wọn àti ẹ̀ tó bẹ́ẹ̀ náà ṣùgbọ́n tí wọ́n bá pọ̀ irú ládà iná ò ní bọ́ nítorí hadithi mi tánàbà muhammad sallallahu alaihi wa sallam sọ wípé máa mi rọ́jùlẹ̀ kò sí ẹni kankan mùsùlùmí tó jẹ́ mùsùlùmí yàmútù tí ó kù fọyàkùnmọ̀ alájànàzátìhì arba'una rọ́jùlá tí èèyàn odidi ọkùnrin 40 ìgbà náàbí wà wà sọ́pàá òní la yushrikuna billahi shay'a nítawàá ìdùn wọn yẹn dùn tí ẹni tó súnmọ́ yàn ni tó bá kú ká mọ̀ fẹ́ dọ́là wípé ẹnìkan ní ìpínlẹ̀ kan kọ́ wá kírun sí la èèyàn kan pàtàkì kò pé òkú o kò pé òkú táà àkọ́dà ah, ń jọ tó kú báyìí ṣé ògìní ló kírun sí la ṣé ògìní tẹ́yìn náà máa kí àdàpọ̀ mẹ́bọ̀ àdàpọ̀ wọn ló gbé ẹni ẹni tí a bá rí wípé tàwíṣídò rẹ̀ ṣe kí ni o ọ̀yanjú lẹ́yìn tí wọ́n ti sàájú èyí fi fífẹ́ sìnkú dọ́là

wàrọ̀ alìmáàmì falafata sófò nínú tó jẹ́ súnà tó jẹ́ lànà anábà Muhammad sallallahu alaihi wa sallam ó ní kíta bá fẹ́ kí wọn sófò là kájà sáfù sí mẹ́ta kí sáfù yẹn jẹ́ mẹ́ta kí mọ́ mú àwájú kí sáfù mẹ́ta ó tò ní ẹ̀yìn àbúrò máma onye anaba muhammad sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam ala wà máa hún sábà àtò náfààrí ni aláìsọ́lá aléwà yóò sọ́lá ó kírun sí òkú kan lára èèyàn méje ló wá wà pẹ̀lú ẹ̀ èèyàn méje tó aláìsọ́lá aléwà yóò sọ́lá ẹni tó wá ṣe ni pé òun bọ́ síwájú ó wá ní mẹ́ta nínú wọn kan tẹ̀lé ó wá ní kéèyàn méjì dúró sẹ́yìn kéèyàn méjì náà dúró sí èèyàn wọn yẹn bí wọ́n ṣe máa ń méje òun sáfún mẹ́ta náà wọ́n tó kò síbẹ̀síbẹ̀ ànábi sọ́lá àlẹ́ ọ̀sán kan wọ́n sí mẹ́ta tó tó hànà bá fẹ́ dìbì tí a ti fẹ́ pẹ́ kódà kéèyàn máa pọ̀ kájú ẹ̀dùn ká ṣe kíni o kàdà wọn sí mẹ́ta ìlànà ànábi Muhammad sallallahu alaihi wa sallam ànábi sọ́lá àlẹ́ wa sallam nínú hadith mi onímọ̀mí mùsùlùmí kò sí mùsùlùmí kan yàmúùtù tí ó kú wọ́n sọ́lé mùsùlùmí tí àwọn mùsùlùmí sáfù mẹ́ta àbí kó ṣe wípé àlìjánà ọlọ́run yóò di ọ̀ràn yẹn fún kọ́lọ́mọ bó ṣe àlìjánà wíwọ̀ ọlọ́run yẹn fún kọ́lọ́mọ sí lè wọ̀ wá torí wáyà mi sọ pé àyàfi kọ́lọ́mọ bọ̀ bàtọ́ la rẹ̀ ga ó ṣàforíjì mọ́ so ọ̀rọ̀ wíkẹ́ tí ò bá ṣẹ́ lómi àyàfi yàn kan àti sọ bí wọ́n ṣe dúró ìmọ̀ọ́mọ́ ṣáájú ẹnìyàn wà ní ẹ̀yìn rẹ̀ tọ́yì tó bá wá níbẹ̀ ta ni ó ti lè wọ́n mu ta ni ó ṣe ìmáàmù tí yóò kẹrùn sí la aláàṣìlò tó dáa jù wọ́n ní pé àìwáálí ẹni ọba jẹ́ lórí rẹ̀ ìlú islam ló di yọ̀bọ̀ ọ̀bọ̀ bíbẹ̀ ẹ̀kọ́ ẹni lápẹjúwe gbogbo òkú mùsùlùmí kan kò yá kó kú kí gómìnà ọmọ mọ̀ sí gómìnà ọba lọ́sùn kò ní mọ̀ sí tó wáyé kébi tí ìlú islam wà ní òkè alá wípé káwáwò wípé ah, àwọn àtọ́rù ti pọ̀ kò yẹ kí ọba èdè ẹ̀kọ́ mọ̀mọ̀ sí àbáwọn tí wọ́n bá jẹ́ delegate ọ̀rọ̀ ti wá di ojú mi ní sí kọ́lọ̀ ń sànù wa so àwọn lẹ́yẹ̀kan máa kí wọn àwọn wò látù lẹ́yẹ̀kan máa kí wọn tó ní ìsìn bóyá wà jí sórí àwọn mọ́mùlú tí mọ́mùlú bá ní mùròyìn tí àsọ̀lẹ̀ kan kò yé wọ́n ní wàlíwálé auna ibùhún àhàkó bil imamati fi àfẹ́lì jìnáza min alwali àwọn yẹn ni wọ́n lẹ́tọ̀ọ́ síká kí òkú kí wọ́n sọ fún lájú wálé yìí òkú yẹn lọ so min alwali yìí mbẹ̀yìn ayé min wàlí yìí alìmọ̀yì torí ara àwọn míì tí wọ́n sọ bẹ́ẹ̀ nù àáfà tí wọ́n sọ pé ọlọ́run bọ́ba tó láàrẹ́ká sọ pé wàhúlù àrùhámi ba'duhum awla bi ba'din fi kitabillah ṣe ní àwọn awliyawo fún àwọn ni wọ́n mẹ́jọ kí wọ́n ti lànà ṣùgbọ́n ẹ̀rí ọ̀gbẹ̀ kò gbẹ̀lẹ́sẹ̀ ẹ̀rí ni ẹjá ka hadithi yìí nígbàtí alhassan ali yìí radiyallahu ta'ala anhu tó kú la ṣẹ̀ǹkọ́ àsìkò yẹn ti bọ́ sásìkò Muawiya so òun ni Sa'id ibn al-As Sa'id ibn al-As òun ló lórí ní Madina gbàna ṣẹ̀ǹkọ́ ń tà náà zálà ni ni Muawiya fi wọ́n ń sọ lórí lọ ìgbà tó bá kú tí wọ́n wà jẹ́ mùsùlùmá ẹni yẹn olórí ní Madina so fara'aytu al Hussein ibn Ali Abu Hazim olùwárí Husayn ibn Ali tó jẹ́ àbúrò fún un hasan torí ẹni sinmi yàtọ̀ àánú yakúlù lè Sa'id bin al-As yàtọ̀ àánú fi ọrùn pè wọ́n fọwọ́ ti rọrùn báyìí ní fọwọ́ ti Sa'id bin al-As tó já mẹ́rù Madina yẹ̀rọ wọn tábọ̀ wájú takọ́dà tábọ̀ wájú tábọ̀ wájú ní fọwọ́ sunna ma qaddamtu tí kìí bá ṣe pé súnà nìyẹn ni bá ti tì ọ̀sájú kò yé ṣùgbọ́n nítorí pé súnà nìyẹn bó ti ẹ̀ pé mi wà líyù rẹ̀ ẹ̀ ń padà àwọn olùyàwó rẹ̀ lóde tó lára àwọn kìnìún rẹ̀ sálàyé mi ti òkú sí bàbá wọn láyé mọ́ mo rò pàlàyé mi ti síbẹ̀síbẹ̀ kò lè bọ́ síwájú ó ní kí àmì ìrù ni ṣẹpẹ́ yẹn kílẹ̀ àpọ̀ kọ́ bọ́ síwájú ó tún wá àǹlálà rẹ̀ pẹ̀lú wíkẹ́ fún aláwọ́lá àìnáhà sunna ṣùgbọ́n tó jẹ́ ọmọ ṣe báyẹn ni pé ẹ̀rì ó wà nù bẹ̀ pé wàsáyédù amírùn alàlìmàdínà tí yàwó ma ilẹ̀ wọn làmírùn màdínà báyìí wàkíánà báyìí na hún ṣẹ̀yìn wàkíánà báyìí na hún ṣẹ̀yìn nǹkan kan wà láàrin wọn ṣùgbọ́n ò ní ìdíntọ́ wà láàrin wọn torí pé bí mo fọwọ́ sí lọ́rùn jẹ́ gbé ọ̀nà mà nítorí ti ń bẹ láàrin wọn tó ti ẹni mo tún wá rò pé ìwọ náà lọ́wọ́ àbọ̀ kò sí ọdún tá fẹ́ ṣe sí i ah nítorí ní ti ń bẹ láàrin wa ká mọ́ wa tẹ̀lé súnà mọ́ ah ọ̀rọ̀ sàánù wa pa ìjẹ́rí pé nǹkan ti dàrú síbẹ̀síbẹ̀ bí n ti ń bẹ láàrin ṣẹlẹ̀ pé inú àdánwò tó tóbi jù oníkẹ́ táyé ìwà àtàwọn kan tẹ́ bá ní àwọn tí ni ó lè jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá rí pọ̀ ń bọ̀ gan tó ti dèwọ́ òjò wọ́n ti ń bọ̀ tí wọ́n bá rí pé ọwà ah, eh, eh, eh, ń bẹ̀ wọ́n sáré bọ́ wájú pé ọmọ bà kírun lòdì ẹjá lò lànà tí ẹsẹ̀ mú wa lówájú di yọ́bọ̀ yọ̀bọ̀ ntí máa áàtì láfi ń jọba àwọn èèyàn ṣe kírun nìyẹn àwọn èèyàn ẹlòmíín ṣe máa mú ṣe máa ẹni tó sì jẹ́ ìmáàmù wa àtọ́jà lòsùn náà tí ẹ kó kírun sí yòókù la pẹ̀lú àìjẹ ìmáàmù rẹ̀ kò tún wá ní àwọn àwòsọ́ọ̀bù tó yẹ kó ní tíyàn fi kírun sí yóò wájú ni o àwa ni òkú ti wá ní ilé ìyẹn wá ní àwa ló bìlọ́ǹgì ọmọléke wá ní ara ìjọ wa ní dáa ń ṣe nìsín ọlọ́run foríjì wọn fakọ́lá Abu Hurairah Abu Hurairah ti wà mẹ́jọ náà bá ní àti ọ̀nà fìṣúná alábìnrin nàbí yẹkùn bí tóró bá ti ń tẹ̀fà náà fi hàn kí lẹ́ ń bára yín fà nípa ọmọ anábìnrin kí ló kú ní ìsinmi gẹ́gẹ́ bí bọ́nú yìí pẹ̀lọ́ وقد سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول mo fi ti tánàbí sallallahu alaihi wasallam sọ yìí kí mọ́nà ahabbahuma faqad ahabbani ẹni ọba fẹ́ràn àwọn méjèèjì ó ó ti fẹ́ràn èmi náà wà mọ́nà abghadahuma faqad ahabbani ẹni tí bá ṣe ń bínú àwọn méjèèjì ó ti ń bẹ́ mi náà ó ti ń bínú ó ti kórìíra ìmọ̀ ànábì náà nìyẹn sallallahu alaihi wasallam ókè tí wálé ọ̀wá wá wá wálé ọ̀wá ìgbà tí wálé ọ̀wá ta ni ọ̀wá kírun fàílàm yá lórí ìwáálí áwọnà ibùhù tí wáálí ọ̀bá wá tí náà ibù rẹ̀ ọ̀bá wá fàílì àhàkùnbìl ìmáàmá ti àkọ̀rọ̀ uhum ìfìkàbìlà àwọn apàyà sí ìpìlẹ̀ ìpìlẹ̀ tí súnà gbé wá wípé ya ummul qawma àkọ̀rọ̀ uhum ìfìkàbìlà ẹni ó bá má àkọ̀rọ̀ á nìjú òní ọ̀wà òní ọmọ kírun sí wọn lára ń gbà yẹn tó ti yé báyìí nìsín torí hadith yẹn àti hadith kan tó ṣe wípé ìtọ́ka rẹ̀ sí ń tàn sọ ó tó clear àgbà hadith yẹn ní kàǹtẹ̀ òun ni àárín àwọn tàbá ní kíra lọ́wọ́ àkàmù ìjànà ẹ̀sìn wọ́n ni wọ́ya ummuhum al-aqra'u walau kana gulama ẹni tó bá mọ al-Qur'ani ìtajù ó ní ọmọ ṣe kódà kó ṣe pọ̀ kékeré lam ya al-huluma kódà tí ó ti bàlágà

àwọn afẹ́ padà lé tí a mọ̀ pé níbi ìmọ̀ níbi hijira wọ́n ti àti dọ̀gba ta ni ó wà máa ta ni ó mọ̀ kírun fún àbá rẹ̀ anábi sallallahu alaihi wasallam sọ pé aksarukum jam'an lil Qur'an ẹni tó bá kiri al-Qur'an ní hajjú nínú yín àwọn ni àwọn akọ̀bá lil Qur'an ẹni tí Qur'an rẹ̀ bá ti pọ̀ jù nínú yín òun ní kíni o òun ni ó mọ̀ sí lè máa mú torí kí bẹ́ẹ̀ ti ẹ̀dẹ́ lọ́jọ́ kan ìhà nǹkan yín àti títẹ̀ gbàgbà mọ̀ síra yín kò lè ṣe kíni o kò lè dọ́gba. falam yakun ahadun minal qawmi jama'a ma jama'a àti wọ́n ní gbogbo ẹni tó wà ń bẹ̀ ìjọ náà kò sẹ́ni tó ti há tó ti mọ́ há nínú al-Qur'an nínú wọn fọkọ́ dààmú ní wàhánà gùlà àwọn ẹ bá lè mí ní makíhùn nígbà náà sì ní ọmọ kékeré ni mí wá aláyé aṣámúlá tó ń lè aṣọ kékeré báyìí mo máa lọ́ mọ́ra ọmọ kékeré ni mí nígbà náà wọ́n wá láfa máa ṣàhédú mọ́jìmọ̀ àmìjárùmín kò sí ìjókòó kan tó lè dà wá papọ̀ báyìí tó lè dá gbogbo ọ̀nà mi papọ̀ báyìí ilà kóńtù ìmáàmà àyàfi kó jẹ́ mi ní ṣèlè máa mú wàkóńtù sọ́lí ibi tí mo fẹ́ lọ ni wàkóńtù sọ́lí alájàna ìzèhìn ilà àyàwó mi náà hàdà gbogbo òkú wọn tó bá kú ni mo máa ń kí wọn sílá ẹ̀rí pé torí ilà àtìbẹ̀rẹ̀ náà ni oníkó náà ni àkísàrò tó yé bá ẹ̀rí nù ọlọ́run bọ́ wọlá ìtẹ́wà yóò fi àṣekùn gẹ̀ dáadáa ókè afẹ́ kí wọ́n sókùlà àwa rí kí òkú ìṣẹ̀yọ kan wá pọ̀ báwo láti ṣe ìrètí tó máa ti jàrá ìzù àdí ìdàtún jàná ìzù tó yà fẹ́ kí wọ́n sra ọ̀pọ̀ àwọn ọkùnrin bẹ́ẹ̀ àwọn obìnrin bẹ́ẹ̀ a sọ wípé a kí wọ́n sí wọn láńkọ̀ọ̀kan a kì pọ̀ ni Hmm. ní ìbàdí haram inú wo ní akitì wọn ni kò sí ni wọ́n sá ànánsì ní kẹjá kí wọ́n sọkúra gbogbo wọn tẹ́ bá bẹ́ẹ̀ kí wọ́n àsọba wọ́n ànánsì ká kí wọ́n sọkúra bẹ́ẹ̀ kí tọ̀sù wọ́n ń ta ànánsì bẹ́ẹ̀ gbogbo wọn ni kò sí wọn tẹ́jú náà ní ànánsì. ẹ̀já sọ́lá tó ara jáná ìdí alhamdulilayi ẹ̀ níbi tí a wọ́n sí tọ́yìn tó sábà á di ká máa kírun sí náà láńkọ̀kan kọ̀kan kọ̀kan kọ̀kan òkútọ́ pọ̀ lẹ̀ tó yọ pẹ̀ á kírun sí wọn lápapọ̀ ṣùgbọ́n bó láti ṣe bá ti ṣe ni o á tó sáà fún wọn á fi àwọn obìnrin bẹ̀rẹ̀ àwọn obìnrin yẹn ni a sọ máa eré àbíkí bláwà àwọn ọkùnrin ni wọ́n sọ máa ìmáàmù tọ́yìn ìyẹn máa wájú oyé wáyé pé táàbà tó bá yẹn àátò ní pàṣípàyọ̀ àbẹ́mọ̀ pé pàṣípàyọ̀ ni ó jẹun ní tí ó fi jẹ́ pàṣípàyọ̀ ni pé bó ni máwọn máa ń dúró sí lọ́wọ́ fẹ́ kí wọ́n sọkùnrin rẹ̀ tó bá ni wọ́n tó ó túmọ̀ sí pé táàbà tó wọn ó gbọ́dọ̀ jẹ́ ìpàṣípàyọ̀ kò yé bá wọn tó túmọ̀ sí wípé táàbà tó àwọn obìnrin báyìí kì í ṣe ní ká tó kó dọ́gba ajẹ́ kí àwọn ọkùnrin láti ẹ̀tìbárù wọn àní sí ẹ̀tìbárù tó bẹ̀rẹ̀ wọn ajẹ́ pé àárín ládùú sí sálàyé mi tí ṣẹ̀kọ́kùnrin ni ìbámu máa dúró síwájú ẹ̀ kò tí ì tá bá ń tò wọn á bẹ̀rẹ̀ pẹ̀lú káríkíbìlà ní àwọn obìnrin látò síbi àwọn ọkùnrin ni ó kò bá sọ ọkùnrin kẹ̀kẹ́ bá sọ mí kéré gan òun ni máa ń mú fèsì kẹ̀kẹ́ sálàyé mi tí tá a bá ṣe ẹ̀tìbárù wípé ká dúró kí wọ́n mú dúró kó dẹ̀ dúró sí bó ṣe yẹ kó dúró níbi obìnrin náà sẹ́wọ̀n pé tó bá ti wà níbi orí ọkùnrin àwọn obìnrin yẹn wọ́n wà báyìí nù sára ìmìtì bọ́tà bá wò pé ọkùnrin ni mọ́mù dúró sí lọ́dọ̀ wọ́n lè tún wọn dọ́gba só ti yé nìkan wọ́lọ́wọ́ àlọ́ sọ́nàbà Muhammad sallallahu alaihi wa sallam sallallahu alaihi wa sallam sallallahu alaihi wa sallam lára lẹ́ẹ̀kanà fàjá àlàrìjálà yàlúnà al'imam àwọn ọkùnrin ni wọ́n súnmọ́ limamu wà ní sáàwò yẹlíìnà kìbla àwọn obìnrin ni wọ́n súnmọ́ kìbla fàṣọ́fà hún na sọ́fà wà àhìdà sáfù kan náà ni ó tó fún wọn fàwọ́dì àti jàná yìí جنازة أم كلثوم بنت علي امرأة عمر بن الخطاب وابن لها يقال له زيد وديا جميعا wọ́n gbé ọmọ kòrìsùn ọmọ alì tí ọmọ rù padà fẹ́ so ohun àtọmọ rẹ̀ wọ́n tó wọn papọ̀ so àwọn yòókù wọ́n tó wọn wọ́n ní wàlẹ̀ imáàmù yà ọmọ yìí ní Sa'id ibn al-As Sa'id ibn al-As ló sì lè máàmù jọna wà fi náà sí ibùn Abbas wà Abu Hurairah wà Abu Sa'id wà Abu Qatada àwọn sàbí tó wà ń bẹ̀rù fọwọ́dọ̀ al fàkọ́lá rọ́jò ló ń fa àǹkàtò tààlìkà eléyìí ó ní àti máa dé nígbà táwọn àgbàlagbà wà ń bẹ máa gbọ́ ọmọ kékeré ní ó ní fanazọ́rtú tá a bá wo ọ̀rọ̀ fàṣọ́fà ó na sọ́fà wá ìdá ó túmọ̀ ní pé sáfù yẹn ó súnmọ́ gọ́jẹ́ pọ́ kàn lọ nọ́nsánsán ni ṣùgbọ́n tá wo ètì bá rò pé bóyá padà sí tàrí rò mọ́sálà yẹn níta ó ní fanazọ́rtú ìlàbínà àbáàsì mo bá wo dìbínà àbáàsì

hadisi tó kú náà nǹkan kan náà wọ́n tọ́ka sí wàyàjúsù an yusalli aw yusalla ala kulli wahidatin min al-janaiz salatun li'annahu al-asl tó bá dẹ̀ wù máa mọ̀ lè decide pé ẹ má wá ń kọ̀ọ̀kan kí wọ́n kí sí wọn torí yẹn ni ìpìlẹ̀ لأن النبي صلى الله عليه وآله وسلم فعل ذلك في شهداء وحدين النبي صلى الله عليه وآله وسلم وشبه كلهم شهداء وحد وكوكيم سعمزلا وأنا كما دام يكون واحد wọ́n á bẹ̀rẹ̀ sí ni wọ́n kí wọn la ẹjọ́ pọ̀ ń bi hadith yẹn torí pé hadith kan bẹ tó ní kò kí wọn sí wọn la yẹn pa àti kàsẹ́yìn tó tọ́pọ̀lọpọ̀ wà ká lọ kà ń bẹ̀. lẹ́yìn ìgbà náà nínú nǹkan tó yẹ ká mẹ́nu bà á ní pẹ́ lórí yẹn náà ó ní wípé ó lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn ká kírun sí yàrá ìzàlá nínú mọ́ṣáláṣí kí ni ìdìbà wà àwọn èèyàn ṣe nkáàrù bẹ́ẹ̀ rí nígbà táwọn ìyàwó ànábi sọ́lá àlewà sọ́lá ní pé ká gbókùwá sínú mọ́ṣáláṣí káwọn náà lè ráyè kírun sí wọn lá ṣùgbọ́n màmá wa Aisha fọ wọn lẹ́nu ní pé kí ní ṣe àwọn èèyàn wọ́n sá máa yára tí wọ́n bá ti mọ báyìí wọ́n mọ̀ ṣe ń kárò ẹ̀mí ẹ̀sìn ni ìparun nínú nǹkan báyẹn máa ń fà fún yàn torí pé anábì sallallahu alaihi wa sallam máa ń sọ Suhail ibn Bayda inú mọ́ṣáláṣí lànàbì ti kó yìí wọn sọ́hún àti ọ̀yẹ̀ yìí ọmọ ìyá rẹ̀ tí wọ́n ni láàrin gbogbo mọ́ṣáláṣí lànàbì sallallahu alaihi wa ṣùgbọ́n ilé tó dáa jù òun ni pé mọ́ṣáláṣí àwa mùsùlùmí ó yẹ kó ní ààyè ibi tá a ti máa ń kírun sókè ní haram ó ti láàyè ní eré àgbè so ibẹ̀ ní ọmọ wa kìí ṣe kí gbogbo èèyàn ní ọ̀lọ́ ọbẹ̀ ọ̀bọ̀ ibẹ̀ làwọn ìmáàmù odò sí ibẹ̀ ní wọ́n káwọn jà náà ṣiṣẹ́ kìí ṣe ibi táwọn máàmù ti máa ń kírun níbi káàbà ṣùgbọ́n ibi tí wọ́n máa ń kó àwọn òkú sí lẹ́yìn lẹ́yìn báyìí lọ́wọ́ tí wọ́n jìnà sí púpọ̀ síbi tí ìmáàmù máa ń dó sí níbi tàràwí ẹ̀ tí a rí ibi tí ìmáàmù máa ń dúró sí níbi tàràwí sáyàtọ̀ síbi tí wọ́n ń dó sí bàbá wa ń kírun jàmá tó ti yé yọ wá kírun jàmá ká ní ẹ̀yìn kẹ́ ọ̀rọ̀ àrífẹ́ǹsì kékeré kan tó lọ kí ká rẹ̀ báyìí díẹ̀ báyìí níbi ẹ̀jọ́ ibi Hajarul Ismail báyìí so kékeré kékeré kí sí ara ibẹ̀ ni wọ́n ń dúró sí wáyé pé ọ̀nà ọ̀ràn yẹn ọ̀tọ́ ẹ̀ títà rọ wí ẹlẹ́fẹ̀kì tàbí ìrùn òru ibi ẹ̀yìn báyìí ni wọ́n ti ó ṣe tẹ́ bá ti wọ káàbà báyìí ẹ rí i pé ráǹdì tó ráǹdì yẹn ibì kan bẹ tó dàbí kọ́lọ̀kọ́lọ̀ báyìí níbi àwọn òpó kéékèèké báyìí àwọn òpó tó dàbí kọ́lọ̀kọ́lọ̀ tó dàbí irú kọ́lọ̀ báyìí ibrahim bí nǹkan kan báyìí tẹ́ bá ti rí sọ̀rọ̀ káàbà ìwò dáadáa so ibì kan bẹ ń bí ìsàlẹ̀ báyìí sálẹ̀ wọlé ní báàbò ọmọ rọ́bà ẹ̀rín lọ́lọ́wọ́ tó báyìí ẹ wá ti ń rìn lọ sísàlẹ̀ sísàlẹ̀ ibẹ̀ ni mo ti gbàgbé ọkọ̀ ibẹ̀ ni olóńkọ̀ tí ń dẹ̀kùn ti gbàgbé so ẹ ti rí pákó báyìí wọ́n ti gbé pákó tí mo mọ̀ fi ju ọ̀tàbẹ̀ ibẹ̀ ni ti máa ń kírun tẹ́ bọ́ wá rìn sísàlẹ̀ rẹ̀ ẹ̀yìn báyìí ibẹ̀ ni wọ́n ń ká àwọn òkú sí wọ́n ti máa ń kírun sí àwọn òkú la ọlọ́run bọ́ta ibẹ̀ làwọn ó dùn sí tí ẹ̀yìn yòókù ẹ̀yìn lọ́bẹ̀ torí bí ò lè gbà yẹn o ibi tí kálukú bá wà náà láti máa láti máa kí i. Ah, nínú kẹtẹ ká mẹ́nubà àti sọ́tẹ́lẹ̀ wọ́n ní wípé ìmọ́mọ̀ odò síbi orí ọkùnrin àti àárín kíni wọn obìnrin àti sọ̀yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà rẹ́kọ̀ọ́ nínú kẹtẹ ká tó mẹ́nubà wọ́n ní wípé tàbá ti wá fẹ́ kírun so Allahu akbaru tàbí ká ṣe márùn-ún títí títí tí ó fi pé mẹ́sàn ìyẹn lè ṣe mẹ́sàn ìyẹn náà àti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí tọ́yọ̀ táwọn wá sí aláwọ̀ yìí onímẹ́rin yẹn oní hadith rẹ̀ pọ̀ jù hadith tó lórí rẹ̀ ọ̀pọ̀ gan náà ẹjẹ́ sáré kẹlẹ̀ mo ní fi àbí wọn súnà nàbì sallallahu alaihi wa sallam tó wá fẹ́ kí wọn sókò la àyẹ́ kọ̀rọ̀ àfi takbirati ula mo fẹ́ fi yẹn gbé ọ̀rọ̀ kìrọ̀ àmọ́wánu bí ummi al-Qur'ani makhafatan kí ó yẹ ọ̀ka fàtí àjẹjẹ so riwaya wà pé wà sọ̀rọ̀ àti sọ nínú tíra ọlẹ́ka sọ̀rọ̀ kékeré mọ́ fún mayuka bí ó sàlàsà lẹ́yìn náà yóò sàlà àti wàrú mẹ́ta lẹ́yìn taslimu inda al-akhirah tó bá ti ṣe ẹlẹ́ẹ̀kẹrin tán tó jẹ́ tí ó sì kẹrin inú mẹ́ta tí ó sì lẹ́yìn rẹ̀ oníwà sí kí ni o oníwà sálámù bákan náà ẹ̀rí wà fún mẹ́fà ẹ̀rí wà fún méje títí dórí mẹ́jọ títí dórí mẹ́sàn-án jàre so tó bá rí bẹ́ẹ̀ kò ní ìdíkà pẹ́ lórí àwọn yẹn so tí a bá ṣe tàkìwé lọ́tò alákọ̀ọ́kọ́ tó tó ní mo fẹ́ jẹ́ ká parí ọ̀rọ̀ jàǹdà yẹn ká parí ẹ̀ lónìí ká lè tẹ̀síwájú. tí imam bá ti sàláwà tí alákọ̀ọ́kọ́ sọ yìí yóò bá ti máa kàwọ́ mẹ́yà lórí wọn tó ti yé tó bá ti kàwọ́ mẹ́yà bá ti máa ń kàwọ́ mẹ́yà lórí wọn lẹ́yìn tó ti sàláwà tí alákọ̀ọ́kọ́ tó nígbà tó bá ń ṣe aláwa kíbaru ẹlẹ́ẹ̀kejì kò ní wulẹ̀ gbọ́wọ́ sókè sóyè o so súnmọ́ yóò kábírù tẹ̀kíwẹ́rọ̀ tẹ̀sániyá yóò ويصلي على النبي صلى الله عليه وسلم يسيس صلاة فن النبي محمد صلى الله عليه وآله وسلم انت يوشي نبي تكبير ولكتي طبعا بشارات ولكتي لكن ذلك حديثي صمري ردا سنة في الصلاة على الجنازة أن يكبر الإمام وأنك إمام صلاة أكبر ثم يقرأ بفاتحة الكتاب بعد التكبيرة الأولى سرا في نفسه lẹ́yìn ìgbà náà yóò wà ká fatiha yóò kà jẹ́ẹ́jẹ́ sínú ní ní ìkà síta àyàfi tó bá fẹ́ pàrọ̀ èèyàn lẹ́kọ̀ọ́ wípé ẹ mọ̀jẹ̀nu lọ́wọ́ ẹ̀yìn kàkẹ́ ní ọ̀rọ̀ kéde yóò máa pariwo bí bàtà ń máa tún ọ àbí mi sàyọ. súnmọ́ yóò sọ́lé ala nàbí yìí sọ̀rọ̀ lánàá lẹ́yìn ìgbà náà yóò sàṣàlá àdúfà nàbí tó bá ṣe wà yóò sọ àwọn tẹkíwérọ̀ tó gbẹ̀yìn yẹn yóò wá àjọ àtọ̀dá tó bá sún náà mú tí ó ṣe fún tí ó ṣe fọkù mo rò pálá yìí mi ti lẹ́yìn ìgbà náà nínú súnà táwọn èèyàn pàtì níbi ọ̀rọ̀ òkú ó ní ká kírun tán káwá mo ṣe assalamu alaikum rárá súnà ni pé fún mayò sálẹ mo ṣe rọm fi nafsi tó dáa ni pé ìmọ̀ mo sálámà jẹjẹ tó bá ti bùn fún làwọn yóò fi mọ̀ kó ti sálámà kí tó yóò pariwo ìyẹn láàrin inú hadith tí mo ń ká lọ ní pé ẹ̀rì láyá kọ́rọ̀ fi ṣe ìmìn húnnà àwọn tẹ̀kírù mẹ́tẹ̀ẹ̀ta tó tẹ̀lé ti fàtí àtọ́ tẹ̀lé talákọ̀ọ́kọ́ ìyẹn kàkéwú ń bẹ̀ àdúrà lè yẹn máa ń ṣe fókù ń bẹ̀ tó mọ̀ yóò sọ́ lè mọ̀ sí rọ́ǹfì nọ́ọ̀sì kí iná yà ń sọ́rí fọ́ àyẹ̀mẹ̀rẹ̀ ní sọ̀rọ̀ sálámù kékeré mo rò pálá yẹn mi ti kò ní pariwo wọ́n ni wà sunnatu an yaf'ala man wara'ahu mithla ma fa'ala imamuhu áwọ́ náà so irú tí máa mú bá ṣe làwọn tán àwọn tán wà lẹ́yìn náà kọ̀yẹ́ kan sálámà kan máa pariwo dẹni àwọn nǹkan tó ṣe yàn bó ṣe ká kí wọ́n tó ká bá dé àwọn náà ká ó sọ sọ̀lá dùn ànúbì àwọn náà ṣe ó sọ àdúrà fọ́kù àwọn náà ṣe ọjọ́ ìsọ àdúrà fára mùsùlùmí tá o àwọn náà ṣe bẹ́ẹ̀ ni ìlànà ànúbì Muhammad sallallahu alaihi wa sallam so lẹ́yìn tó bá ṣe tẹ̀kítà kí rọ́tù alákejì lásán débẹ̀ yìí súnmọ́ ya ti rí bàkíyà ti tẹ̀kì rọ́ọ̀tù gbogbo tàkírò tó bá kù yóò ṣe wà yóò kọ́ ní sódò àfihàn lè rìn jẹ́ lórí sàdúrà fún lánàá ẹnẹ́bí sọ́rọ̀ láàrin wà lè wọ́ta ní pé ìdásọ̀ lẹ́yìn alal mayyit tẹ́ ẹ bá ń kí wọn sófù lára fàákọ̀lẹ́ wà hàmù wàá fi wá fàánù fún lálàáfíà ìrọ̀lọ́run bá sàmójúkò fún wàá tìrìm náà sùn làkó ibi tí ó jẹ sí ìrọ̀lọ́run jọ dáa jọ jẹ lèrè wàá wọ́n ṣe màdàkọ́ làkó ibi tá a ti bọ̀ yìí ọ̀họ́ bí ìsàní ìrọ̀lọ́run bá gbà láàyè mẹ́ rọ̀sílẹ̀hó bèlìmá yìí wà sálìdì wàlbárọ̀d ọlọ́run bá fi omi omi òjò àti yẹ̀yìn bá fi fọ́nù kó bí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ونكه من الخطايا كما نقيت أصحاب الأبيض من الدرس أصلا فنفو على أن يفنفو ولا فمكو نبي دوتي بافونا مكو مي وعبدله دار خير من داره الله inú ilé tọ́kọ́ tó fọwọ́ kọ́ àkọ́fọ́ ilé gbà òun ló ti kúrò ní wá ń bọ́ sínú ìyẹ̀pẹ̀ ilé ìjọ dájú ilé ibi tó ti kúrò lọ bá a fún nílé tó dájú ilé rẹ̀ lọ wà áhìlà nìkan ìràn mi áhìlì mọ́jọ́ ọ̀pá ayọ̀ níbi tó wà yìí àwọn ẹbí mi wàzáwójátà nínú ríwáyà mi khayran min zawjihi ìyàwó tó dáa ní Ọlọ́run bá fún lálìjánà tí ó tún dáa ju ìyàwó rẹ̀ tó fẹ́ láyé lọ bá yadkhiluhu al-janna Ọlọ́run bá sí ní ọmọ àlìjánà jọ́rọ̀ àlìjánà wọ̀ wà áìdùhù min adhabin qabr inú sàárè lágbé bọ̀ Ọlọ́run má jẹ́ ọjọ́ ìyá mẹ́ o bá wa sọ kú òmẹ́ wà min adhabin nari náà wà tó wọ́n ní wájú àrùbá rẹ̀ tàkìrọ̀ ti làákẹ́rọ̀ tàbá wá sí tàkìrọ̀ gbẹ̀yìn kẹsì kéèrè pé tọ́pọ̀ jù bí ní pé sọ́ni aláwáṣọ́ ẹlẹ́ẹ̀kẹ́rì kan ìsàlámù láà ní tó dáa jù ní kíta bá ṣe tàkìrọ̀ ẹlẹ́ẹ̀kẹ́rọ̀ tó ẹlẹ́ẹ̀kẹ́rì náà tàn ká ṣe kí ni o ká tún ṣàdùà náà fi abu awfa radiyallahu anhu ìtọ́nà àwọn sahaba níbà muhammad sallallahu alaihi wasallam ó ní ṣahidtu abu ya'fur wọn ló ń sọ̀rọ̀ yìí látọ̀dọ̀ abdullahi ibn abi awfa ó ní ṣahidtu kabbara ala janazatin arba'a ó kírun sókù kan láwọ́ sàlá àti wàá lé mẹ́rin thumma qama ثم قال أتروني كنت كبير خمسة ندواكي وانتموني كيرو كما في صلاة بار مارون سيرون جاواني توسع تنجا سيرون كي علاقة قوي يون داكيلو تورو كاكيو ẹlẹ́ẹ̀kejì yóò dákẹ́lọ torí kó sàṣàlátù ẹlẹ́ẹ̀kẹta yóò dákẹ́lọ torí kó sàdúà ẹlẹ́ẹ̀kẹrin táwọn yẹn ṣẹ́ẹ̀tì ni sálámà wà rí bó tó dákẹ́lọ wọn ọ̀kẹ́ bóyá tó sàdúà yóò tó sàlátù wà rú mìíràn níṣẹ́ rẹ̀ pé onílà abẹ́ẹ̀kọ́ iná Rasulullahi sallallahu alaihi wasallam kana yukabbiru arba'a takbiru mẹ́rin lànà ìmọ̀ ìṣẹ́ ṣùgbọ́n a máa ṣàdúrà níbi ẹ̀yìn ẹlẹ́ẹ̀kẹrin náà so lẹ́yìn ìgbà yẹn yóò sì sálámà jẹ́jẹ́ sáwọn bá pẹ́ lórí rẹ̀ ẹ wo ẹnu wọn bá tá a sọ yẹn ọlọ́njọ́ sáǹfààní wọ́n ní wà sunnatu an yusallima fil janazati sirra ká tó tún sọ ìyẹn máa ń sálámà jẹ́jẹ́ ni o al-imamu wa man wara'ahu fi dhalika sawa àtìmọ́mù ni o àtàwọn tí wọ́n ń bẹ lẹ́yìn ìgbà náà ó ní àwọn a ti sọ sẹ́yìn nígbà tí a bẹ̀rẹ̀ tí a sọ nípa àwọn àwòkọ́ọ̀tù náà àwọn àwòkọ́ọ̀tù náà yìí yẹn ká mọ̀ mọ́ kírun sókù láńdà ká má padà tó máa pẹ́ láti a ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀